hallelujah ògo oh ni fún bàbá. máa fi jófìlù yìn ọlọ́run wa alààyè ni ó yìn ọ́ bó ti yẹ aleluya ògo ni fún bàbá aleluya aleluya orin aleluya la ó máa kọ sí ọlọ́run ọba mẹ̀sáyà hosanna hosanna sí olókè ọ̀run eléyìí la fi kí wa káàbọ̀ bá a ṣe ń kí ọlọ́run ní mẹ́sàn-án mẹ́wàá bá a ṣe ń kí tàǹgẹ̀ kí nìdí ìdí ni wípé láti ìbẹ̀rẹ̀ ọdún yìí òun lọ́ba tó ti pa wá mọ́ òun lọ́ba tó ti ṣọ́ wa láti bá a ṣe wà láti ẹ̀ ti kékeré tó ti bí w wa dé wákàtí ọ̀wọ̀ yìí tá a fi dàgbà tá a fi dẹni tó ń léyìn láyà tá a fi dẹni tó ní bíẹ̀t tó ní rùgbọ̀n yìí ná and then a gbọ́dọ̀ máa ṣọpẹ́ fọlọ́run torí pé ẹ oṣù kọkànlá la wà yìí níbi tí a ti ń ṣọpẹ́ fọlọ́run gẹ́gẹ́ bí thanksgiving edition alright ibi ìbàlẹ̀ láti máa make sure pé gbogbo ọpẹ́ yẹn ó lọ sọ́dọ̀ ọlọ́run ní ẹbọ òórùn òórùn ẹbọ tó make sense àbí báwo lọ ṣe máa sọ. <laughs> ẹ wo ẹ káàbọ̀ gbangba gbangba gbangba sórí ètò ní ní ọjọ́ ti tòní ìjọyà àti ọjọ́ ìsinmi tó ní ìmísí la wà lórí ẹ̀ lónìí ẹ̀dẹ̀mọ́ bá ṣe máa ń ṣe é ní gbogbo ìgbà a máa ń fún wa ní àwọn orin tó make sense àwọn orin tọjọ́ ìsinmi tá a lè jó tá a ra ṣe ní you know jẹ̀lẹ́ńkẹ́ tàdẹ̀ra gbé bọ́dì sí tàdẹ̀ra wa dansia sí alright bá ṣe máa ń ṣe nìyẹn ní gbogbo ọjọ́ ọ̀sìn mo dẹ̀ mọ̀ pé máa ń gbádùn ẹ̀ báwo ni gbogbo ọ̀sẹ̀ yín how was your week báwo ni òpin ọ̀sẹ̀ yín náà báwo ni gbogbo ẹ̀ ṣe lọ ẹ mọ̀ pé èmi like láti máa béèrè pé báwo ni gbogbo ẹ̀ tá a bá ṣe ń hustle ẹ̀ tá à ń rush tá à ń make tá à make sure pé kí end go meet ẹ̀ mo lérò páwa náà à ń rántí pé ọlọ́run ọba ló ń fi adé ló ń fi èrè síṣẹ́ ẹ̀dá ẹ káàbọ̀ sórí ètò lónìí orúkọ tèmi ni Bolúwatifẹ́ ọmọ tanímọ̀mọ́ ọ̀rẹ́ yín pàdé yín MC Tifẹ́ fẹ́ tójú amóhùnmáwòrán yín MC Tónírùnmọ̀yẹ́wọ́kẹ́ bá ṣe máa ń ṣe nìyẹn ní gbogbo ọjọ́ ìsinmi mo lérò pé ẹ ti ready ẹ ti sit down ẹ ti pe dáàdì ẹ ti pe mọ́mì ẹ ti pe everybody tẹ fí ìpò yẹ kó wá wo ètò lónìí torí pé ètò máa dùn lónìí gbọ́ngbá kọ́ sí ẹ mọ̀ pé mo ti tag ní thanksgiving edition níbi tá a ti máa fọpẹ́ fọlọ́run because ẹ lẹ́yìn oṣù yìí oṣù tá a tún máa mú òun ni oṣù tó kẹ́yìn ọdún yìí alright àdìmọ̀ pé oṣù ọpẹ́ gẹ́gẹ́ bí yorùbá ṣẹrẹ ìrèlé ẹ̀rẹ́ náà igbe òbíbí ògùn agẹ́bọ̀ òbí ọ̀rọ̀ àbẹ́lú ọpẹ́ ẹ mọ̀ ọpẹ́ ni oṣù kejìlá but then ká tó bọ́ sí oṣù ọpẹ́ jẹ́ ká máa fọpẹ́ fọ́lọ́run láti bá a ṣe wà yìí mo lórin tó pọ̀ mo lórin tó pọ̀ láti fún wa lónìí láti jẹ gbádùn bẹ́ẹ̀ ni mo ní àwọn ọ̀ràn yànjú tá a lè sọ tá a lè fi gbára níyànjú tá a lè fi gbádùn ara wa lónìí mo dẹ̀ lóyún àwọn side attractions mo lọ́wọ́ ìfísì gbọ̀ngàn tí mo jẹ́ àwọn àṣìṣe ó ti yé yín but then ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí fáwọn àtàlọ́ church ẹ eh, ó make sense but fáwọn àtàlọ́ church ibi ìbàlá máa ṣe gbogbo service ẹ eh, a máa ṣe opening prayer a máa ṣe praise and worship a máa gba ọrẹ àti ìdámẹ́wàá wa níbi tá a sì máa gbé offering basket wá sọ́dọ̀ yín <laughs> alright ẹ jẹ́ ká lọ sórí first song on my list bẹ́ẹ̀ ni eléyìí kì í ṣe kì í ṣe usual bí mo ṣe máa ń fún yín mo lọ bá yín wá eléyìí wá ní ti live recording song and then it's titled gbangba gbangba bẹ́ẹ̀ ni àkórajọpọ̀ àwọn orin ìyìn eh, tí bàbá ẹ̀rù jẹ̀jẹ̀ ṣe ní concert kan ni ó make sense ó wà eventful ó wà colourful ẹ jẹ́ ká lọ jẹ gbádùn ẹ̀ à ń bọ̀ ètò ìjẹyà ó ṣì ń tẹ̀síwájú. gbangbangba jọ̀rọ̀jọ̀rọ̀ kàbìtì kàbìtì bẹ́ẹ̀ ni kàbìtì kàbìtì tó dá ayé fẹ̀ǹfẹ̀ fẹ̀ǹfẹ̀ tó dá gbogbo ọ̀run ọlọ́run ọba là ń kí tẹ́ ẹ bá ṣàkíyèsí kò sẹ́ni tó lè ṣàkàwé ọlọ́run ọba tán kí nìdí ìdí ni wípé ìhà tó bá kọ sí ẹ lórúkọ tó máa pè é ẹ̀rí pádì tú ni tí ọlọ́run bá jẹ́ ẹni tó ń pèsè fún olùpèsè ni wọ́n máa pè é ní tiẹ̀ bọ̀ tó bá jẹ́ ẹni tó jẹ́ pé ó ń ṣààbò bò ọ́ ní gbogbo ìgbà aláàbò ẹ ló máa pè é torí náà ni bàbá ìjẹ̀jẹ̀ ṣe sọ pé gbàǹgbà gbàǹgbà lórúkọ ọlọ́run ọba Bukola Bekis lólórí yẹn mo lérò pé ẹ mọ̀ ṣá mo ti máa ń fún yín ní fídíò yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti gbádùn but then bàbá ìròjẹ̀jẹ̀ wọ́n ṣe ní live recording concert pẹ̀lú àwọn àkórajọpọ̀ mo lérò pé ẹ̀jẹ̀ gbádùn that was that that should be a simple praise and worship session. mo lérò pé enjoy it now ẹ jẹ́ ká lọ sí ètò ní pẹrẹu my first my second song rather for you today is morire látọ̀ Mike Abdul ẹ mọ̀ pé Mike Abdul ti pẹ́ tí wọ́n ti ń fún wa ní gospel songs tó make sense tó ní ìmísí tí a máa ń gbádùn ní gbogbogbà ní church ẹ dẹ̀ mọ̀ pé is an energetic singer wọ́n máa ń kọrin wọ́n máa ń fara sí wọ́n máa ń ọdẹ ní ohun fuji tó máa ń fún wa ní ọgbọ́n oh, oh, oh, àwọn fuji vibes yẹn <laughs> but on this one wọ́n pe àkọlé rẹ̀ ní mo ọmọríire sherman ẹ eh, ló produce orin and then video ẹ make sense fáǹfààní àwọn àtàtìrí tẹ́lẹ̀ ẹ mọ nǹkan tí mò ń sọ ó jẹ́ fídíò oníjó tó yẹ pé kò sí time láti dọ̀ rárá gbọ́dọ̀ lọ ah, ah, ah. ẹ wo ẹ̀yin tèmi ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn mọ́rẹ̀ látọ̀ Mike Abdul à ń bọ̀ ètò ṣì ó ṣe mí lóore mo ríre gbà ó ṣe mí lóore ó ṣe mí lóore tó pọ̀ bẹ́ẹ̀ ni o olúwa ṣe oore tó pọ̀ tá àti ẹ̀ lè kà tán olórin kan ló sọ pé olúwa ṣeun o olúwa ṣeun o mo gbé ọ̀gá o bàbá olúwa ẹ ṣé mo gbé ọ̀gá o bàbá olúwa ẹ ṣé bẹ́ẹ̀ ni olúwa ṣeun ní gbogbo ìgbà tá a bá ti ń wò ó tá a bá yí sọ̀tún tá a yí sósì tá ohun gbogbo tí ọlọ́run ti ṣe fún wa ó tọ́ fún wa láti máa la àwọn ọpẹ́ sí ọlọ́run láti máa sọ fún pé olúwa ó ṣé pé mo ti ẹ̀rọ aṣọ wọ̀ sára aṣọ tó wá dúró lọ́rùn mi bẹ́ẹ̀ ni ó ṣé ní gbogbo ìgbà pé mo ti ẹ̀rọ oúnjẹ jẹ mo róúnjẹ mú sẹ́nu ẹ má gbàgbé pé kì í ṣe gbogbo èèyàn ló lè make three score meal in a day àwọn ẹlòmíì jẹ ó tiẹ̀ jẹ́ pé two méjì wọ́n á ṣe ní one oh one ẹlòmíì á ṣe ní oh one one wọ́n á ní ẹ má bọ́dọ̀ pa breakfast kóúnjẹ ọ̀sán àtóúnjẹ alẹ́ ṣàti wà ń bẹ̀ but then àwọn kan tún máa ń ṣe pé wọn ò tiẹ̀ ní àǹfààní sí wánì àkọ́kọ́ àbí wánì ẹ̀kejì tó jẹ́ oh oh one ah èèyàn burú jáì but then ọpẹ́ náà ni tó yẹ ká máa dúnú gbogbo gbà torí pé fún ẹni tó bá tẹ̀ rọ́wọ́ mú lọ sẹ́nu ọlọ́run lọ́ba olùpèsè òun gangan lọ́ba tó ń pèsè ní gbogbo ìgbà ìtó ti pèsè fún yín yẹn ẹ jẹ́ lọ́rùn ẹ ṣàjẹ́ máa ká máa dúpẹ́ ká máa ṣọpẹ́ torí pé ọba tó pèsè kékeré tó pèsè kínkín ó ń bọ̀ láti wá sọ ẹ àkàrà márùn àtẹja méjì di oúnjẹ tó lè bọ́ ẹgbẹ̀rún àti ẹgbẹ̀gbẹ̀rún lọ eléyìí ni mo tún fi sọ fún wa ní gbogbo ìgbà ń pé ká máa rántí láti máa ṣọpẹ́ fún Ọlọ́run kò ì pẹ́ jù láti ṣọpẹ́ fún ọlọ́run fún gbogbo ọdún àti fún gbogbo nǹkan tí a ti là kọjá ní ọdún yìí ẹ ẹ mọ̀ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu tá a bá wò láti bẹ̀rẹ̀ ọdún fáwa tá a bẹ̀rẹ̀ okòwò tuntun fáwa tá a ríṣẹ́ tuntun fáwa tí àti ẹ̀ríṣẹ́ rárá tó yẹ pé a wà láàyè ká sùn ká jí ẹ̀ńtà enterprises ni but then a ní ani a ní èmi ìyè láti ẹ̀ ti lè wà láyé ẹ̀ kò easy ko easy kì í ṣe gbogbo èèyàn tó fẹ́ wà láyé ló wà láyé lọ́jọ́ tòní but then ó yẹ ká máa ṣọpẹ́ fún ọlọ́run ní gbogbo ìgbà eléyìí ló máa mú wa lọ sórí orin tí ọpọ́ tún súnkàn dansaki látọwọ́ Lara George i love this song beautiful video látọwọ́ Lara George mo mọ̀ pé mo rin yẹn but then mo fẹ́ ká kẹ́ máa bá mi fẹ̀mí bá lọ ká lọ enjoy orin ká lọ book it down sí ká dẹ̀ lọ gbádùn ara wa tá a bá fi máa padà dé lórí ètò ètò sì ń tẹ̀síwájú à ń bọ̀ bí mo bá fijó sí mọ̀dàntákì rẹ̀ bẹ́ẹ̀ ni o ìkan náà àwọn àbúrò mi kékeré kan kò jọmọdún mẹ́ta lọ á ní bí mo bá fi só sí mo dànsá ẹ̀ kì í ṣe só ijó bí mo bá fijó sí mo dànsá kí olúwa kí nìdí ìdí ni wípé tá a bá jó ta yí ìka ta yí sọ́ọ̀tún sósì ọlọ́run la fi la fi gbogbo àrà náà la fi ń kí la fi ń yìn ní gbogbo ìgbà tó róhun lọ́ba tó tọ́ sí ní gbogbo ìgbà òun lọ́ba adánimágbàgbé bẹ́ẹ̀ ni tẹ́ bá wò a máa tó seven million lórílẹ̀‐èdè ayé tí ọlọ́run ti dá but then ọlọ́run ò ṣe àìgbàgbé ẹnì kankan nínú gbogbo àwa tó dá ẹ má gbàgbé pé kì í ṣe àwa nìkan lọ́lọ́run ọba dá o ó dá ẹranko ó dá èèrà ó dá ẹyẹ tó ń fò lójú ó dá àwọn ẹja tó wà nínú ibú ẹ wo ọlọ́run bó ṣe dá gbogbo ẹ̀dá tó dá tó kò gbàgbé àwa tó dá ní eh, àwòrán ara títí ẹ̀ torí ẹ gbàgbé pé bíbélì sọ wípé ẹ ọlọ́run sọ pé ẹ jẹ́ ká dá èèyàn láwòrán ara títí wa bó ṣe rí gangan nìyẹn so ó make wa more important up i should say most important torí pé ọlọ́run dá wa láti jọ òun gangan fúnra ẹ̀ láti take dominion láti jẹ gàba lórí ohun gbogbo tó ti dá alright so eléyìí ló mú wa kí n máa sọ fún wa ní gbogbo ìgbà ló mú máa sọ fún wa ní gbogbo ìgbà wípé ká máa dúpẹ́ torí pé ọlọ́run tó dá wa kò gbàgbé wa torí pé ní àwòrán ara títí ẹ̀ ló dá wa that is just a simple analysis very very good vocal dexterity mo mọ̀ pé máa gbádùn orin ẹ̀ jẹ́ ká lọ jẹ̀ gbádùn ẹ̀ tá a bá fẹ́ máa padà sórí ètò ìjọyà ó sì ń tẹ̀síwájú à ń bọ̀. Just wanna let you know that òun lọ́ba dání má gbàgbé ẹni. Bẹ́ẹ̀ ni òun lọ́ba dání má gbàgbé ẹni. Ọba tó ń dání tí ò gbàgbé ẹni kankan rárá ní gbogbo ìgbà. Tẹ bá rò ó á dàbí ẹni pé ní ọ̀pọ̀ ìgbà tá a bá ń retí nǹkan lọ́wọ́ ọlọ́run tí ò bá ti jọ tí ò bá ti ṣẹlẹ̀ àdàbí pé ṣọ́lọ́run ti gbàgbé mi ni ọlọ́run òkú gbàgbé wa kò gbàgbé wa rárá gbogbo ìlérí tó ti ṣe báyìí ló máa mú ṣẹ ẹ mọ̀ pé bíbélì sọ wípé kò sí kí báyìí nínú ọ̀rọ̀ ọlọ́run tí ọlọ́run ti sọ báyìí tí ò ní wá sí ìmúṣẹ bó ṣe yẹ kó máa rí gangan nìyẹn torí náà èmi ò bá gbà wá níyànjú ní gbogbo ìgbà ká máa wo inú ọ̀rọ̀ ọlọ́run fún àwọn àwọn covenant àwọn ìlérí àwọn nǹkan tó ti sọ nípa tiwa tó ti sọ pé òun máa ṣe fún wa ní gbogbo ìgbà ká máa wò ó ká dẹ̀ máa sọ pé ọlọ́run eléyìí ni tèmi eléyìí ni nǹkan tó sọ nípa tèmi eléyìí ò tí ì múṣẹ eléyìí ó kù díẹ̀ eléyìí bíbá ló kù sí ní gbogbo ìgbà ká máa rawọ́ ẹ̀bẹ̀ ká máa sọ fún ọlọ́run pé má gbàgbé mi o èmi tẹ̀ mọ̀ pé òun lọ́lọ́run tí ò kí ń gbàgbé ẹ̀dá tó but lọ́dọ̀ títí wa ẹ̀ agbọ́dọ̀ ṣe pàṣẹ wa agbọ́dọ̀ kó ìpàṣẹ wa láti máa sọ fún láti máa rán létí pé ọlọ́run má gbàgbé mi bó ṣe sọ ẹ̀ bó ṣe sọ pé ò ní gbàgbé àwọn èèyàn tiẹ̀ láì àti láíláí bó ṣe máa rí gangan nìyẹn but then bó ṣe sọ bẹ́ẹ̀ náà náà òun náà ló sọ pé ká wá rí òun ó sì fi fún wa ká kọ̀ọ̀kùn ẹ̀ ká wá ká wá báyìí òun ló máa fi lé wa lọ́bọ̀ den tá a bá wá kí wá ní ipa tiwa táwa fẹ́ kó nínú gbogbo géèmì ìbọ̀ den ẹ jẹ́ ká máa sọ pé ní gbogbo ìgbà ọlọ́run ọba báyìí báyìí báyìí ló ṣèlérí o ti ṣe o àbó ti ṣe ó kù díẹ̀ ibi báyìí ló tún kù sí mo dẹ̀ ní ìgbàgbọ́ pé ọlọ́run yóò ṣe ohun gbogbo tí ọkàn wa ń fẹ́ ẹ eléyìí ló mú wa lọ sí orí orin tí ọpọ́n tún súnkàn bọ̀dẹ́n ká tó lọ sórí orin yìí tó bá jẹ́ pé ṣe ń join wa lórí ètò lónìí ẹ ìjọyà ti ọjọ́ ìsinmi tó ní ìmísí la wà lórí ẹ̀ ẹ̀ adẹ̀tí àti àti àti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti gbádùn orin tó make sense àti enjoy ara wa gan make sense ẹ wo tẹ bá ṣe enjoy wa ẹ ti miss a lot but then ẹ jẹ́ ká lọ sí gbogbo orí social media platforms wa at Orisun TV lórí Facebook Instagram àti Twitter ẹ máa rí gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ti miss níbẹ̀ of course ẹ lè lọ sórí YouTube náà at www.orisun.tv lórí website wa náà gbogbo ẹ lẹ́ máa rí ohun gbogbo tẹ́ ẹ ti pàdánù lórí ètò lẹ́ máa rí ṣà ẹ máa ṣà padà báyìí ẹ máa put it together á dẹ̀ make sense á dẹ̀ you know á dẹ̀. I want fleek, all right? <laughs> Damn it. All right, let's go to the next song. This one is titled Iyanu. Latowo IBK. I love the song, beautiful song Latowo IBK. IBK ó ti pẹ́ tó ti ń kọrin pẹ̀lú Godfrey but eléyìí wọ́n dáṣe ni o dẹ̀ make sense. Orin tó ń sọ Iyanu ti tí Ọlọ́run ṣe Iyanu ti tí àwọn gangan fúnra wọn retí látọwọ́ Ọlọ́run ọba Èdùmàrè. Ẹ jẹ́ ká lọ jẹ̀ gbádùn ẹ̀ ètò sì ń I will sing aleluya rẹpẹtẹ o rẹpẹ hallelujah rẹpẹ bẹ́ẹ̀ ni hallelujah rẹpẹtẹ hallelujah one thousand hallelujah one million ẹ bó ṣe máa jẹ́ gangan nìyẹn bí àṣà my capital. wọ́n ní thirty billion hallelujah mi ìmọ̀jọ́ tán máa ké tí wọ́n tán bóyá tán bá fi máa bí ọmọ gbogbo ọmọ inú wọn tán tí ọmọ inú wọn náà bá fi máa bí gbogbo grandchildren and <laughs> but then hallelujah ò lè sú wa láti máa kọ ní gbogbo ìgbà torí pé orin tí àwọn ọ̀run kọ nìyẹn àwa náà tá a bá padà dé ọ̀run bá ṣe máa bá wa kọrin but then ó yẹ ká máa kọ́ láti bí ìbàyẹn náà master ẹ̀ fún àwa gbé alto lọ́rùn fún àwọn tá máa gbé sopralino fún àwọn tá máa gbé tenor kì í ṣe tẹ́rọ̀ tẹ́nọ̀ tá a máa gbé tẹ́nọ̀ <laughs> lọ́rùn ẹ ó yẹ ká máa rìíyàzà ká máa ṣe rìíyàzà ní rẹ̀ torí pé tó bá fi máa tá a bá fi máa dọ̀hún àwa tá a bá ti lóhùn orin mi máa lè kọrin hallelujah lọ́hùn ẹ ẹ mọ́mì ẹ ń mu ice water ẹ ń mu nǹkan tó tutù gbogbo ọ̀nà fún ti di kẹ̀lẹ̀bẹ̀ ẹ ẹ ń para yín lára ni bá a máa dọ̀rùn bẹ́ẹ̀ bá lè ṣe óóó kó má jẹ́ kó máa gba yín kúrò kwaya ni kó má jẹ́ kó bí a prayer department lọ́ <laughs> máa gbé yín lọ. àfi sùúrù ẹ wo lórí ètò àníríjú báyìí lọ lónìí ẹ àti pé lọ́sẹ̀ yìí ó má di ọ̀sẹ̀ tó ń bọ̀ kàtó rírà mo lérò pé jẹ̀ gbádùn ara yín láti ìbẹ̀rẹ̀ ètò sí ibi tá a bá dé yìí láti ìbẹ̀rẹ̀ ètò sí ibi tá a bá dé yìí mo lérò pé jẹ̀ gbádùn ara yín láti gbogbo orin tá a ti gbọ́ tá a ti jó sí tá a ti fi ìnáwó tá a ti fi enjoy ara wa láti fi enjoy Sunday èní fún àǹfààní àwa tí àbá gbogbo gbogbo kúlẹ̀kúlẹ̀ ètò mo lérò pé ẹ gbàgbé pẹ́lẹ́ ẹlẹ́kàtọ̀ pẹ̀lú wa ní gbogbo social media handles wa ní orí Instagram Facebook àti Twitter at Orisun TV but then ẹ lè kàn sí èmi náà èmi ọmọ yín ọ̀rẹ́ yín pàdé yín lórí Instagram at mctife underscore mcfr ẹ kàn sí mi ẹ send direct message tẹ bá fẹ́ ká gbé orin kankan tó wà lọ́kọ̀ yín wá sórí show ẹ ní next week ẹ send ẹ sí mi má dé make sure pé tó bá ti bá ìlànà TV mu why not we bring it on we bring it to TV tv gbogbo àdẹ̀jọ máa jẹ gbádùn ẹ̀ lápapọ̀ ẹ mo mo sáré rí nǹkan kan tó ṣẹlẹ̀ lórí eh, social media láìpẹ́ yìí mo notice mi mọ̀ bí ẹ̀yin náà rí lórí instagram mo ṣàkíyèsí pé àǹtí ṣọlá àlínsìn àti bùrọ̀dá adékúnlé gold ó dà pé wọ́n ṣe orin kan tó make sense orin yẹn ń bọ̀ lọ́nà mo ń gbọ́ orin yẹn ẹ eh, wọ́n pe orin yẹn ní ẹ orin yẹn wọ́n cook ẹ up fáǹfààní ẹ̀yìn tẹ́ bá fẹ́ tẹ́ bá fẹ́ check out orin yẹn lọ sórí instagram handle wọn ẹ máa rí eh, e-flyer ẹ máa rí ń bẹ̀ beautiful song but then wọ́n sọ fún wa pé fídíò ẹ̀ ó ń bọ̀ lọ́nà pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ìyẹn nìkan ni you know tip tí mo fẹ́ fún wa <laughs> lórí àwọn ọ̀rẹ́ tó ń hot tó ń bọ̀ very soon. ẹ wo àdínrìnjù báyìí lọ lórí ètò lónìí mo ní orin kan tí mo fẹ́ fún wa gẹ́gẹ́ bí ẹ̀bùn ẹ̀ mo fún wa ní orin yìí major orin yìí mo fún wa ní ọ̀sẹ̀ tó kọjá but then lónìí mo ṣàkíyèsí pé remix ẹ̀ ìyẹn àtúntò ẹ̀ ó ti wà lórí igbá ẹ̀ bọ́dẹ̀ ṣe gbé síta mo rí pé orin tó fún yàn ní ìmísí sí tó lè tọ́ wa sọ́nà tó lè tọ́ wa sọ́nà sí nǹkan tá à ń retí lọ́wọ́ ọlọ́run mọ̀ pé gbogbo wa là ń retí kí ajé kó bugbájẹ kí owó kó wọlé wa ní gbogbo ìgbà mo dẹ̀ ní ìgbàgbọ́ pé bá a bá ṣe ń kọrin tó lè lànà pẹ̀lú àdúrà tàdé ń retí lọ́wọ́ ọlọ́run àá why not ọlọ́run ba lọ́ba tó ṣe fún gbogbo ẹ̀dá a lè béèrè ẹran lọ́wọ́ ẹ̀ kó fún alégúngun àá ká má rí o <laughs> ká má rí di Paul apostoli yìí ẹ wo ẹ jẹ́ ká páàkì ara wa ká kúrò lórí ètò ìléni kẹ́ ẹ má jẹ gbádùn tv yín lọ kẹ́ẹ̀dẹ́ má jẹ gbádùn Orísun tv ẹ má gbé kúrò torí pé ọ̀pọ̀lọpọ̀ ètò la sì ní fún yín lónìí àti jálẹ̀ gbogbo ọ̀sẹ̀ yìí tẹ́ lè jẹ gbádùn tẹ́ lè gbádùn ní gbogbo ìgbà lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Bólúwatifẹ́ Ọmọtanímọ̀mọ́ ọ̀rẹ́ yín pàd àdín mc Tífẹ́ ẹ mc tónírùngbọ̀ yẹ́wọ́kẹ́ lórí amóhùnmáwòrán yín ẹ jẹ́ ká lọ jẹ̀ gbádùn orin tí mo fẹ́ drop fún wa yìí wọ́n pe àkọlé rẹ̀ ní ajé látọwọ́ j1 wọ́n feature Barry J wọ́n feature lighter ẹ fáǹfààní àwọn àti ẹ pé à ń gbọ́ orin other side lọ́hùn ẹ orin eléyìí ó ní ṣe jẹ́ alright orin eléyìí wọ́n tọ́ wa sọ́nà pé ọ̀la tó jẹ́ ọjọ́ ajé tó jẹ́ ọjọ́ Monday bá a bá ṣe ń tọwọ́ bọ ètò ìṣúná wa tá à ń tọwọ́ bọ òkòwò wa tá à ń tọwọ́ bọ ohun gbogbo tó ní ṣe pẹ̀lú owó ajé a fún wa lágbára ọlọ́run àṣẹ Èdùmàrè ó dàbọ̀.